هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك والصمد السيد والمبين والأحد العظيم والمتين وإنه الحق العلي الأعلى المتعالي الوتر قد تجلى الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك وإنه المجيد والعليم والقادر القدير والحليم وإنه السميع والبصير والأول الآخر والستير الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك والملك المالك لا شريك والظاهر الباطن والكبير والوارث الرقيب والنصير سبحانه البارئ والمصور والقابض ẹ tẹ́tí sí ìkéde pàtàkì ẹ̀yin èèyàn wa ní ìlú Ògbómọ̀ṣọ́ àti agbègbè rẹ̀ pátápátá porongodo gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe sọ pé àwọn àlejò láti orílẹ̀-èdè bíi Togo ni wọ́n ti kó àrùn coronavirus wọ ìlú Ògbómọ̀ṣọ́ bí àwa ṣe ń wà ní ìmọ́tótó lóòrèkóòrè ẹnikẹ́ni tí ó bá ti gbúrò àlejò láti ìlú òkèèrè kí ẹ jọ̀wọ́ kí ẹ fi igbe ta lójú ẹsẹ̀ o tàbí kí ẹ sì ṣe bẹ́ẹ̀ kí ẹ fi ọ̀rọ̀ náà tó àgọ́ ọlọ́pàá tí ó bá súnmọ́ ayé jù lọ létí tàbí kí ẹ sì wá ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ fi tó wa létí nílé iṣẹ́ parrot fm one zero oh one point one òkè bèbí nílùú ògbómọ̀ṣọ́ níbí kẹ́ ẹ fi tó wa létí ẹ jẹ́ ká wà ní ojú lalákànfí sọ́rí o a sì ní lùgbàdì kòró lágbára ọlọ́run ẹ ṣé púpọ̀. الواحد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والملك المالك لا الحمد لله وكفى ثم الصلاة والسلام على أشرف الأنبياء سيدنا محمد وهو خاتم الأنبياء وأفضلهم صلى الله عليه وآله وسلم lórúkọ àlá ó ní mo mọ̀ tún ṣe bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa yípe ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ a tún dìjọ́ kú dédé àsìkò yìí ọtún ètò tí a pè ní àlèfín fi dín òun náà o ló tún dé sí etí gbọ̀ yín. ẹ jẹ́ kí n mọ̀ fi tó yín létí pé torí ọ̀nà tó dí gádígádí díẹ̀ òun ló ń kọ dínà àlejò wa olùbánisọ̀rọ̀ wa láti tètè dé sí ibi ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà wọ́n ti súnmọ́ pẹ́kípẹ́kí o wọ́n ti súnmọ́ ibi bí láìpẹ́ láì jìnnà ètò gbìnàyà lójú ọ̀gá insha Allah bi qautillah. وإنه السميع والبصير والأول الآخر والستير الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه ǹjẹ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò abẹ́ Allah subhanahu wa ta'ala kó bá san án ní ẹ̀sùn lórí láyé ń bí àti ní ọ̀la àlẹ́kìyàmá. Allahu alladhi la ilaha illa. àti lọ́wọ́ Allah ọba tí ó máa ń fìṣọ́ ẹ̀ ṣọ́ni ní gbogbogbà kódà kan kó túbọ̀ máa fìṣọ́ ẹ̀ ṣọ́ àwa irú ẹ̀ gẹ́gẹ́ bí mo ti ṣe sọ fún yín pé ọ̀nà tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ha gádígádí díẹ̀ òun ló fà á ṣùgbọ́n o bí mo ti ń bá yín sọ̀rọ̀ yìí mo ní láyọ̀ láti máa sọ fún wa pé wọ́n ti dé sínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú mi nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ lásìkò yìí àwọn náà ni Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ́mọ̀ṣọ́ sheikh ẹ káàbọ̀ ẹ kú rìn Allah máa fi ìṣọ́ ẹ̀ṣọ́ wa ní ìbéèrè tí màá kọ́kọ́ fi wọlé òun náà ni pé ìbéèrè náà ó fẹ́ pẹ̀ka bíi méjì àbí bíi mẹ́ta alákọ̀ọ́kọ́ oníbèrè béèrè pé ǹjẹ́ ó tọ́ láti máa fọkàn Al-Qur'an Al-Karim nígbà tí èèyàn bá ń bẹ nípò àìmọ́ ẹni tó béèrè béèrè yìí yóò mọ já sí pé obìnrin ni alákọ̀ọ́kọ́ náà ẹlẹ́ẹ̀kejì tún ní pé ǹjẹ́ ó tún lẹ́tọ̀ọ́ àbí kí ni ìdájọ́ òfin ẹ̀sìn Islam nípa pé kí ẹ̀jẹ̀ kó wà kéèyàn máa ṣe èélà lọ́wọ́ kó èélà kó sì máa bẹ lára èèyàn fún odindi ọjọ́ márùn-ún tó sì já pé ìṣòro ìfètòsọ́mọ bíbí òun ló fa ntí ẹ̀jẹ̀ tí fi ń wá wọn so eléyìí ò bá wọn omi ìtún ni pé oníbèrèbèrè wọ́n ní ǹjẹ́ a lè yọ zakatul fitr nínú ramadan tá wà yìí níbẹ̀rẹ̀ ramadan tá wà yìí síwájú kí ramadan kó tó parí níbàámu pẹ̀lú bí imam shafi rahimahullah bí wọ́n ti ṣe sọ gẹ́gẹ́ bí oníbèrè ti ṣe béèrè. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi. ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته òfin ọlọ́run ó dá lórí pé kò tọ́ ká fọwọ́ kan alukur'an àyàfi nígbà tá a bá wà ń po pàtó sèmára àbí a wà nípò ẹni tí ó má àwọn obìnrin lásìkò ìgbà tí wọ́n bá ń ṣe nǹkan sùn wọ́n sì ní ipò pé wọ́n má wọ́n lè gbé alukur'an torí ẹ̀ alimami malik rahimahullah wọ́n ní ń ṣe ńlọbìnrin lè máa ṣe àyọkà nǹkan kan nínú alukur'an láti fi ṣàdúrà wá sùn lásìkò ìgbà tí wọ́n á ń ṣe nǹkan sùn lópin ìgbà tó bá ṣe pé nítorí fẹ́ ṣe àyọkà rẹ̀ yẹn látara tó ti ká sórí tẹ́lẹ̀ èsì pé yóò gbé alukur'an lọ́wọ́ ṣùgbọ́n tó bá di pé nǹkan sùn rẹ̀ bá dátọ́ wẹ̀ ó lè gbé alukur'an lọ́wọ́ lópin ìgbà tó bá lálù àlà bẹ́ẹ̀ náà làwọn àyókù tó jẹ́ pé àjọkùnrin àgbọ̀dọ̀ bí alukur'an àyàfi lẹ́yìn ìgbà tá a bá sálọ àlà. anábì muhammad sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith eléyìí tó fẹsẹ̀ rìn lẹ̀ ó ní wa alla yamassa alukur'ana illa tahir àti pé ẹnìkan àgbọ̀dọ̀ fọ́ọ̀kan alukur'ani àfẹ́ntọ́ bá mọ́ ẹnìkan àgbọ̀dọ̀ fọ́ọ̀kan alukur'ani àyàfẹ́ni tó bá mọ́. tọ́ wọ́n ní tí nǹkan oṣù tí ń bá ń wá tí ọ̀bà dúró látàrí oògùn táwọn lò pé àwọn fẹ́ fètò sọ́mọ bíbí ṣé nǹkan oṣù náà lákàkún ni àbẹ́jẹ́ lásán. lópin ìgbà tó bá ti jẹ́ pé àwọ̀ rẹ̀ òórùn rẹ̀ bíi ti nǹkan oṣù náà ni nǹkan oṣù náà lákàsí ṣùgbọ́n nǹkan oṣù àfọwọ́fà nígbà tó ṣe pé ìwọ fún ara rẹ̀ náà ló lo oògùn tó mú kí nǹkan oṣù rẹ̀ kọ́ má dùn ó má kọ́ máa wá ní ìgbà tí èsì àsìkò rẹ̀ yọ́n máa wá kán sóṣooṣo lóòrèkóòrè tó bá ti jáde ọgbà kó n ti ń ṣe nǹkan sùn tó máa béèrè pé tá ń kó bára rẹ̀ ó tètè dáhùn pé mi mo kó bára mi <laughs> torí ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ẹ̀rí pé wọ́n máa sọ fáwọn obìnrin gbígbé kí wọ́n fètò sọ́mọ bíbí kí wọ́n sì máa lo oògùn kan tó ń kó wa eléyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ látọ̀dọ̀ àwọn òyìnbó ló ti wọlé sọ́dọ̀ wa àwọn oògùn wọn yẹn wọ́n ní àwọn aburú kọ̀ọ̀kan tí màá fi ṣe ẹni tí bá ń lò so ó sì ṣe ṣe kó jẹ́ pé àwọn ẹni tí bá ń fún yín lóògùn yẹn àsìkò tí wọ́n ń fún yín wọ́n ní ṣàlàyé fún yín nígbà tí wọn náà bá dán o wọn náà rí bíi ti ṣe rí kékeré nínú àwọn aburú rẹ̀ náà ni tí oníbèrè ṣe yìí hmm. kẹjọ ọkàn máa wá láì jásíkò rẹ̀ hmm. kẹjọ máa wá ká má rí lò sí láti dá dúró wọn á lè sọ fún pé kó lọ mu mílíkì ìyẹn hmm. ò bá ṣe dáa tó wọ́n bá ní kéèyàn lọ máa mu mílíkì <laughs> ẹ̀ sẹ́mi pé nǹkan mìíràn lè wọ ọ̀nà ọ̀rọ̀ ńbẹ̀ tó akramakumullah tí nǹkan yẹn bá ti wá wọ́n gbà pé nǹkan oṣù náà lọ wá ṣùgbọ́n nǹkan oṣù àfọwọ́fà òun ní í ṣe siyam òun ní í ṣe sọlẹ́ oṣù gbọ́dọ̀ gbé alukurani lọ lásìkò yìí oṣù gbọ́dọ̀ ṣe tọ́wáfù alikaaba nírú àsìkò yìí hmm. lè jẹba. wọ́n ní wọn á ní gẹ́gẹ́ bí àwọn ṣe gbọ́ pé ìmáàmù Ṣáfi'í sọ ìmáàmù Ṣáfi'í ọ̀sọ̀rọ̀ ẹ̀ nítorí lè sọkúsọ lásán hmm. àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọn sọ sọkúsọ torí òfin Ọlọ́run dá lórí pé zakatul fitr kìí jọ̀ràn yẹn àyàfi láàárọ̀ ọjọ́ ọdún lọ́lọ́dẹ tó ayọ́lẹ̀ láti bẹ̀rẹ̀ Rọ̀mọ̀dọ̀nà ó ti wá yọ zakatul tí ọ̀jọ̀ràn yẹn àfi lọ́jọ́ ọdún ó ti yọ láyọ̀ọ́lẹ̀ nígbà tí yẹn kàn fowó rẹ̀ tó ń jóná ni tí ń fi ń ṣòfò. Hmm. so àwọn olùmọ̀ọ́ sọ pé sá lè yọ ìjọ kan ṣáájú ọdún àbíjọ méjì ṣáájú ọdún wọn ní tí a bá yọ ọjọ́ kan àbíjọ méjì ṣáájú ọdún kò burú torí a rí apá kan nínú àwọn sàhábà pípé wọn ṣe bẹ́ẹ̀ rí ṣùgbọ́n tí wàá yọ ọ́ lẹ̀ láti bẹ̀rẹ̀ Ramadan ẹ gbà pé ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ẹni tó ṣe yẹn ó sọwọ́ àsìkò zakatul fitr bá wọlé ó tún mi yọ. jazakumullahu khairan jazaa nọ́mbà tí ẹ máa pè wọlé fi dá sí ètò rèé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn réré padà àti ní ìpè kan bí ìyá ó ti padà já o fáwọn tó ń bẹ ní nàìjíríà àti lágbègbè wa ń bí zero nine zero five five three five five five five eight zero nine zero five five three five five five five eight nọ́mbà tí ẹni máa fi pè wọlé máa fi béèrè ìbéèrè lọ́lọ́kan ọ̀jọ̀kan àbí ìkejì náà nù. hello. salaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kọ́ yín. yéésù ló ń sọ̀rọ̀ láti ìgbìmọ̀ ọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni pé gẹ́gẹ́ bí àsìkò tá a wáyé ǹjẹ́ tí ó bá rí báyìí títí ramadan àti parí tí àgbẹ̀ náà bá kí ó rí bẹ́ẹ̀ báwo la ṣe máa ṣe sùnátì lè rí i. náà padà ẹ ṣe o alhamdulilayi wọn ní tí nǹkan yìí bá ń lọ bẹ́ẹ̀ tó fi di pọ́dún dé báwo la ti ṣe sọ́látù làáyíd akọ à ń bẹ ọlọ́run ọbẹ̀ lè dá ọ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù hmm. àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kọ́dà kún kọ́ bá náà kó ńlẹ̀ kọ́lọ́run ẹlẹ́dàá wa kọba amúkó ká padà sí ipò dáadáa ẹni tí ọlọ́run sì ti fi ṣe ọlọ́run dákun bá fún wa lálàáfíà àwọn àyọkù ọlọ́run dákun dáàbò rẹ̀ bó wa kó sọ wa tí ọlọ́run bá kádàrà pé nǹkan yẹn ò tí ì tàn tó bá fi di pé ọjọ́ ọdún dé kò sí tàbí ṣùgbọ́n tí wọn bá fún wa ní àǹfààní pé ká lọ péjọ síbi tá a ti ṣe sọ̀látùl Eid báyà pẹ̀lú pé káwọn èèyàn sá ti mọ́ pọ̀ ju yòǹkà báyìí lọ Hmm. so kí wọ́n sì rọra fi àlàfo sílẹ̀ láàrin ara wọn tíjọba ọba ti fún arú àǹfààní yẹn àjẹ́ pé àtúngbà kámú náà ni bẹ́ẹ̀ bá ń ṣe ń gba kámú fún sọ̀látùl jùmọ̀ tá a lè ṣe níìsì so ṣùgbọ́n tí àbá ti rí ìdì ṣe àní ṣe sọ̀látù mi dípò rẹ̀ nítorí pé jùmọ̀ tá a bá rò ń ṣe sọ̀látù bọ́ọ̀r òun dípò rẹ̀ ṣùgbọ́n ìdì náfìlà lásán ni tọ́ba ti lọ tá a ṣe látàrí irú ṣẹlẹ̀ báyìí tọ́ oníkàlùkù kọ́sà ti máa rán kọ́ máa rántí ọlọ́run kọ́ máa dárúkọ rẹ̀ kọ́ máa ṣàgbéga orúkọ rẹ̀ ọlọ́run ọba yóò fàlùbáràkà sí i sọ eléyìí náà wọnú tànú pé nù gbèsè ayé tiẹ̀ náà hmm. ọdún kan máa ti wá rí tó ṣe pé kò sógun kò síta kò sí kan ṣùgbọ́n àlè lọ ìdì nítorí àjàkálẹ̀ àrùn kan tó wá láyé ìgbà náà tí wọ́n ń pè ní covid nineteen kọ́lọ́mbà kàkúnlẹ̀. àmín. hello. hello. ó kọ yín o. láti sá fatima. láti bo. láti lọ sí wọn. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi ni pé mùsùlùmù ni mí. Hmm. mo fẹ́ kírísítẹ́nì. so ìyàwó mi wá ń kó ọmọ mi lọ sí ṣọ́ọ̀ṣì débi pé òun náà ti lọ ṣọ́ọ̀ṣì. mo sì ṣe ìdí rẹ̀ ẹ̀dá kò kí ni ìdájọ́. ẹ̀dá kò sí sáà nìkan. nà kí lẹ sọ. So? kò jí sáàrì fún mi wípé ọmọ lọ ṣọ́ọ̀ṣì náà ti ń lọ ṣọ́ọ̀ṣì. sọ ọ̀dà wọn ni kò sí sáàrì fáwọn kò jí sáàrì fáwọn náà kò já wọn ní sáàrì. ẹ báyọ̀ kò máa pèsè oúnjẹ fáwọn. ọkọ ní béèrè ní. ọkọ ní béèrè báwọn. ìpè ìyàwó máa dáná oúnjẹ sàrí fún mùsùlùmí làwọn àwọn afẹ́ ní tìǹbù. fún àkọ́kọ́ náà ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa òun náà ló gbà hmm. wípé mùsùlùmí ó lè fẹ́ ẹni tí ń ṣe ẹ̀sìn Nasara abẹni tí ń ṣẹ̀sìn yahudi so àwọn ẹni tí rẹ pé bíbélì làwọn ń tẹ̀lé so àbáwọn tí ń tẹ̀lé májẹ̀mú láéláé ọlọ́run ló ń gbà pípẹ́ ẹ lè fẹ́ wọn ẹ lè fẹ́ wọn níyàwó tó ń gbà lẹ́yìn tí wàá fẹ́ wọn níyàwó yẹn túmọ̀ sí pé ẹ gbìyànjú tí steering tí wọ́n fi ń tu ọkọ̀ tí òfin ní bọ́ lọ́wọ́ yín hmm. nítorí tó bá ti bọ́ lọ́wọ́ yín sọ́wọ́ tiwọn ọ̀dájú pé nǹkan ṣe yín irú rẹ̀ náà nìkan ti ń ṣe bàbá ń béèrè yìí nìsín hmm. jẹ́ pé ìyàwó tẹ́ fẹ́ ẹ̀yin ò rí darí wá sí Islam àwọn ọmọ gan tó tún jẹ́ èrè ìfẹ́ hmm. tọ́lọ̀ wọn bẹ lẹ́dàá wa tẹ́ pé torí sábà bíi páwọn jẹ́ mùsùlùmí nígbà tó yẹ pé ẹ̀yin ni ọkọ tí ọmọ darí ilé náà lọ́lọ́run fi gbà pé kí wọ́n ọkùnrin ọ̀fẹ́ ni tí kìí ṣe mùsùlùmí o so ìwọ ọmọ tó ti bọ́ ọmọ lọ́wọ́ bá hmm. wọn kó ọmọ lọ síbòmí tí èsì mọ́ṣáláṣí so ìwọ ló múra kó lè.

àmọ́ táwọn ọmọ rẹ̀ o táwọn ọmọ rẹ̀ tí wọ́n mú lọ síbòmí tó yàtọ̀ sí mọ́ṣáláṣí o òun náà ló de ṣòkòtò rẹ̀ kó le kọ́lọ̀ má jẹ́ kí ṣòkòtò di ẹ̀rí má ní di. Hmm. hello. hello. orúkọ yín ibi tí ẹ ti ń pè o. ìyá fẹ́mi ló ń sọ̀rọ̀ látàkàgún. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni wípé ọmọ tó bá jẹ́ christian ó hmm. máa ń gba àwẹ̀ mùsùlùmù tó hmm. ó gba ó lẹ́tọ̀ọ́ láti lè gba àwẹ̀ ni àbí kò lẹ́tọ̀ọ́. ọ̀dà alhamdulilayi ìbéèrè tá à ń ṣe yẹn pàtàkì ẹ i pé láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí kìí ṣe mùsùlùmí àwọn náà wọ́n rí i pé ó wù àwọn púpọ̀ gẹ́gẹ́ bá àwọn mùsùlùmí ti ṣe ń ṣe hmm. tó yẹ pé wọ́n kẹ́nuró tẹ̀láṣẹ ọlọ́run má jẹ má mu má ní ìbálòpọ̀ láti ìgbà tó alifájàre ti yọ títí tó ràn fi wọ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ náà máa wọ pé ah, òun lọ́ọ̀rẹ́ òun lálábàáṣe òun ní mọ̀lẹ́bí òun níye kan nínú àwọn mùsùlùmí sọ gbogbo wọn báyìí wọn ò jẹ mọ́ wọn ò mú mọ́ á ti gbọ́ kó wọn wá wà nítòsí wọn wọn máa jẹ wọn máa mú lọ́pọ̀lọpọ̀ náà fi ń bá ní kó ẹnu rọ́bà ṣùgbọ́n májẹ̀mú tí ó jẹ́ kí ìkẹyìn wọn kó má já sí yà wọ́n gbọ́dọ̀ gbìyànjú láti rí pa wọn nìyẹn torí àìjẹ́ bẹ́ẹ̀ nígbà tí èèyàn fi àjẹrà rẹ̀ lásán ni ìfìyàjẹrà ẹni gan lásán ni májẹ̀mú làníyàn tẹ̀ǹtì bá ń ṣe mùsùlùmí kò lè láníyàn yìí ó dìgbà tí èèyàn bá jẹ́ ẹni tó wà ń pọ̀ ẹni tó lè láníyàn torí tí mùsùlùmí náà bá fi jíjẹ mímu sílẹ̀ ìbálòpọ̀ tó fi sílẹ̀ gbogbo ẹ̀ láì dàníyàn àṣedànù lásán anabi muhammed sallallahu alayhi wa sallam oní la kótó di pálífàjà rí yọ kọ́ gbàgbé ẹ̀ hmm. ìkẹnuró ọjọ́ yìí yọ kàn kẹnuró lásán ni kì í ṣe pé yọ gbàládà rẹ̀ hmm. torí arọ gbogbo ẹni tí ì bá ṣe mùsùlùmí tó náà fẹ́ máa ṣe bí àwọn mùsùlùmí ní oṣù rọmọdánà yìí kó di mùsùlùmí à wọ́n fẹ́ ṣe ojúṣe àwọn mùsùlùmí àmọ́ ò fẹ́ ṣe islam kí ló dé kí ló dé ò fẹ́ ṣe islam o sì fẹ́ ṣojúṣe mùsùlùmí kọ́ ọ́n bà jẹ́ aláṣẹ̀dànù aláṣẹ̀fira rẹ̀ jìyà di mùsùlùmí kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so nítorí pé téèyàn bá ronú dáadáa yẹn mọ̀ pípé islam yìí báyìí lọ́nà nítorí láì tí kù oríṣiríṣi àmì lọ́lọ́wọ́n bá fi hàn ọmọ ara kó lè mọ̀ pé islam lọ́nà hmm. so ṣùgbọ́n nígbà míì ẹlòmínà ti mà bẹ́ẹ̀ àmọ́ wọn mọ̀ pé mọ̀sùnmá pọ̀ nù islam mọ̀sùnmá hmm. tọ̀ bá o ìgbẹ́ ọ̀gbọ́n lò sùn má bá o ìtọ̀ ọ̀gbọ́n lò tọ̀ hmm. so islam ó fún àwọn èèyàn ní ayé ìrọ̀rùn sí i ẹ̀gbọ́n tánàbí sallallahu alaihi wasallam tó sọ ọ́nà àdéhùn kan ni ó ní inna ad-dina yusr walan yushadda ad-dina ahadun illa ghalaba ó ní tó rọrùn lẹ́sìn islam ẹnì kó wa ní fọwọ́ ilé mú àfikọ́jẹ́ pẹ́sìn ni ó borí ẹ̀ ìwọ ò lè borí ẹ̀sìn ẹ̀sìn náà yà borí rẹ̀ tó túmọ̀ sí pé ìrọ̀rùn ìrọ̀rùn lọ́ba dé ọlọ́run bá bẹ̀ ọ́ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn ìròyìn rẹ̀ tó ga jù fọnàmáwò èèyàn wa lọ sídìí islam mm. ṣé ń rọrùn fáwọn náà láti di mùsùlùmí kí gbogbo wa kájọ wọlé ọlá kájọ wọlé ọlá. jazakumullahu khairan ni ìbéèrè kan tún wáyé ń bí wọ́n ní ẹjọ́ ìbéèrè tàwọn ni pé obìnrin tí kò ṣẹ̀ṣẹ̀ máa bímọ tí ó wá lóyún tí ara kò wá rọ̀ tí ara òfìgbà kankan dẹ̀ kò lè jẹ kò lè mu látara àìgbádùn oyún inú rẹ̀ ǹjẹ́ látàrí àwọn ìnira tí ń bá pàdé yìí ṣé ó lè yọ oyún inú rẹ̀ dànù. Ah, islam ò gbà bí ká máa ṣẹ́yún dànù hmm. haram ò ní ká ṣẹ́yún dànù ẹ̀rí pé lábẹ́ òfin ọlọ́run bẹ lẹ́dàá wa nǹkan yọ kán tó lè mú kí islam ọ̀fọwọ́ sí pé kóbìnrin ọ̀ṣẹ́yún òun náà ní pẹ́ pàwọn tó nímọ̀ nípa ìṣègùn ìtọ́jú aláàárẹ̀ àwọn ẹni tí ó lè jẹ́ ẹni fọkàtánu wọn tí ìṣẹ́ni tí ó fipò bọyọ̀ Hmm. so wọ́n jẹ́ àwọn àsọ̀rí kan tí wọ́n yẹ sẹ́yìn kẹyàn méjì hmm. àwọn ni ó fúnni ní àmàdájú pé tí oyún yìí bá ṣẹ́kù nínú obìnrin yìí ó lè kú hmm. yóò ṣe sábàbí ikú rẹ̀ ìgbà náà lòfin ọlọ́run tó wá sọ pé ọ̀bọ̀rọ̀ yóò zà lẹ̀ gbogbo nítorí bá ti jẹ́ ìnira tó lè mú kí á pàdánù ẹ̀mí ẹ̀mú kò eléyìí jẹ́ bó ṣe jẹ́. sọ̀rọ̀ àpèjúwe kan nínú ìsinyìí ẹnìkan ó zina ó ṣe zina ló fi lóyún àwọn mọ̀lẹ́bí wa rí i pé ha nǹkan àtijú lélẹ́yìí o oyún tí aláníyìí lọ níyìí nǹkan àtijú ni sọ àti wá gbọ́ àti wí ṣé wọ́n á lè lọ sẹ́yìn Islam ọgbà Islam ọgbà nítorí pé tẹ́lá lọ sẹ́yìn àbí ẹni tó fẹ́ fìtọ̀ fọ̀gbẹ́ni kò lè má láéláé mm. so àkọ́kọ́ àṣìṣe ti kọ́kọ́ wáyé mm. àyè fàṣìṣe tó àṣìṣe ṣe mm. ṣẹ́jọ́ bíi kóbi lọ́mọ zina ó péjú kẹ wá lẹ́gbẹ̀gbèsè àti sẹlọ ìsìláàmù kọ́kọ́ faramọ́ kẹ sẹ́yìn hmm. ẹlẹ́ẹ̀kejì ni pé lójú ọ̀nà pé ẹ fẹ́ sẹ ó lè jẹ́ pé agbègan gan fọ̀ jọ́jọ́ pé obìnrin tó lóyún ó lè bá fẹ́ nítorí de eléyìí báyìí ọlọ́run sọ pé wala tulqu bi aydikum ila tahluka hmm. ẹ má fọ ara yín gbéra yín lọ síbi ìparun ọlọ́run tún sọ nínú àyà mi ó ní wala taqtulu anfusakum hmm. inna Allaha kana bikum ẹ má fọ ara yín para yín aláàánú lọ́lọ́run ọba jẹ́ sí yín naam. jazakumullahu khairan. hello. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu o kọ́ yín. mala muhammed láti ìlú Ìlọrin. kí ni ìbéèrè yín o. àyà kọlọ ah, ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni kí ni à ń sanitizer tó ní alcohol nínú ìjẹ́ ìṣẹ̀rí àpààyàn ṣe fún wa láti mọ̀ bá ń sanitizer tó wà alcoholic. ẹlẹ́ẹ̀kejì ó náà ní pé ní gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tàbí kọ́lọ́dà àwọn afáàṣù náà tẹ́tẹ́ nípa ọ̀rọ̀ ìkọ́mọ̀ ọ̀rọ̀ ìrún pípé ibi àwọn máa sọ pé sọ́ọ̀lù fi rẹ̀ ha ni kù pé àwọn máa lo oúnjẹ báyẹn ní ibi ìkọ́mọ̀ ní àbí ibi ìrún pípé nìkan ni àmọ̀ ti sọ. bákan náà ẹlẹ́ẹ̀kẹta àwọn oníkó tó wá ní bí ẹyìn nínú ikọ̀mọ̀ ìdín nínú ìdín Najmudeen yẹn kí ni nǹkan tí sẹ́ẹ̀rí aṣọ nípa rẹ̀. ọ̀dà ẹ ṣe o alhamdulilayi kíní ìfọwọ́ tí àwọn èèyàn fi ń fọwọ́ nìsín látàrí àjàkálẹ̀ àrùn eléyìí tó wà lóde hmm. ìwádìí fi hàn pé alcohol ó wà nínú rẹ̀ so a sì rí i pé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe béèrè hmm. nípa pé táwọn lè fi fọwọ́ àbáwọn lè fi fọwọ́ hmm. òfin ọlọ́run ọba ó ṣe mímu alcohol àbí tí wọ́n bá fa alukóhólì sí ó ṣe léèwọ̀ nítorí pé òfin ọlọ́run sọ pé gbogbo nǹkan tẹ́ bá jẹ àbí tẹ́ bá mu tí ó bò láàkà yín mọ́lẹ̀ tẹ́ fi wá máa ṣe bí aláìlórí lọ́wọ́ hmm. islam ṣe léèwọ̀ ṣùgbọ́n sẹ́gbà tó ti wá ṣe jíjẹ rẹ̀ lílò rẹ̀ tó ti ṣe léèwọ̀ ó túmọ̀ sí pé àti ẹ̀gbọ́dọ̀ jọ kàn wá lára ṣé bí ìgbé àbí bí ìtọ̀ ló ń rí ìyapa láàrin àwọn olùmọ̀ nítorí pé ọlọ́run sọ nínú إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo dájúdájú ọtí mímu ọtí bákan náà tẹ́tẹ́ bákan náà èrè gbígbẹ́ bákan náà agbégbá àbí ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n máa dàrún ọlọ́run ní gbogbo ẹ̀ ẹ̀gbin ni inú sẹ́ẹ̀sù lọ́wọ́ ẹ̀gbin ni inú sẹ́ẹ̀sù lọ́wọ́ apá kan náà olùmọ̀pọ̀ ọlọ́run ti pé lẹ́gbìn ó ti parí nù òkè ẹgbin irú èwo ẹgbin irú èwo tí ẹgbin tó ṣe kí tó bá ti kàn yàn lára èèyàn gbọ́dọ̀ lọ fọ̀ àbí ẹgbin ó ní ìtumọ̀ ẹgbin tàbí nísìnyí wọn gbèrè kalẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ gbèrè ẹnìkan á ti ọkọ lu eré sọlọ bẹ wùrẹ ọlọfọ ìgbẹ́ ló yọ lẹ́wù so ṣé ó ní ìtumọ̀ ẹ̀gbin ni àbó ń gan gan gan gan lẹ̀gbin yẹ bọ́lá ń sọ pé يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا الله لا يلقوا دودو àwọn ọ̀sẹ́bọ̀ àwọn abọ́gibọ̀ بوك بتي ìsìn lọ ẹ̀gbin ni wọn. wọn ò tún gbọdọ̀ súnmọ́ mọ́ṣáláṣí ọlọ́run àbọ̀wọ̀ mọ́ látọ̀dún yìí lọ. ọ̀dà ẹ̀gbin ni wọn sótúmọ̀ sí pé ẹni tí ìsìn mùsùlùmí ní ìsìn yìí báyìí tó bá bọ̀ ọ́ lọ́wọ́ ọ ni ṣé ìgbẹ́ ló fi yé ọ lọ́wọ́ ni ìtọ̀ ló fi yé ọ lọ́wọ́ ni àbí ìtumà torí ẹ̀ apá kan náà olùmọ̀ pé ńgbà tí Ọlọ́run ti pè lẹ́gbìn ẹ̀gbìn náà hmm. apá kejì sọ pé rárá ó nítumọ̀ rẹ̀ ni àmọ́ kì í ṣe pé òun gangan gangan gan ara rẹ̀ lẹ́gbìn torí ẹ̀ náà sọ pé tí a bá lo nǹkan tó jẹ́ pé alukóhólù ń bẹ lára rẹ̀ a bá tẹ̀ mọ́lẹ̀ òfin ṣẹ̀rí ọ̀sọ́ pé ká lọ fọwọ́ nítorí ẹ̀ òfin ṣẹ̀rí ọ̀sọ́ pé ẹ̀gbìn ti yí wa lára ká lọ fọ́ nù tó bá rí báyẹn ètò sì dọ́gba jù náà ní pé inṣàlá kìí ṣe nàjẹsà àìníyà kìí ṣe pé pàápàá ẹ̀gbin ni léyìí tó ṣe pé tó bá ti kàn yàn lára yẹn gbọ́dọ̀ lọ fọ̀ so ṣùgbọ́n najasatun ma'nawiyya ìtumọ̀ rẹ̀ ní ẹ̀gbin àmọ́ kìí ṣe pé pàápàá òun gangan tó bá ti kàn yàn lẹ́gbin kàn yàn àmọ́ khurujan min al-khilaf kálí jáde kúrò nínú ìyapa yẹn tó bá ti fọṣẹ àtomi tó bá ti fi fọwọ́ ti tó tó bá ti fọṣẹ àtomi tó fi fọwọ́ ti tó ẹ sì rí i pé ẹnìkan tú láti rẹ náà wípé kó lo eléyìí láti fọṣẹ àtomi kó fi fọwọ́ rẹ dáadáa sọ mm. eléyìí jẹba. wọ́n ní ìgbà tí wọ́n ń sọ pé lónìí yìí tí ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ta ti gbé jì ti látàrí kónílógbélé ṣùgbọ́n tá à ń pèpè fún sọláàtì láti mú àwọn èèyàn mà ipa kòkò ti wọlé ẹ̀ríkẹ́ tí máa pè hayya ala tayin tá a sọ pé hayya ala salat حي على الصلاة حي على falah حي على falah olùpèpè ó sọ pé صلوا في رحالكم sallu fi rihalikum àbí kọ́ صلوا في بيوتكم fi buyutikum sọ́lù fi صلاة نولي ṣe sọ́láàtì nù lé ẹ ṣe sọ́láàtì nù lé wọ́n ní sáà tó wá sọ bẹ́ẹ̀ nù kọ́mọ ni bóòlù ẹ̀ ti sọ bẹ́ẹ̀ nù kọ́mọ ẹ bẹ́ẹ̀ ti sọ fáwọn yẹn pé kí wọ́n ṣe sọ́láàtì nù lé wọn. Mm-hmm. bí wọ́n ti qad qamati salatu qad qamati salat Allahu akbar Allahu akbar la ilaha illallah ilé ìjẹ́bù sùjẹ́ wọ́n ní àwọn orúkọ tó ní ẹ̀yìn nínú eléyìí tí àpapàjù àwọn orúkọ tó bá ti ní díìnì díìnì díìnì díìnì Qamaruddin Shamsuddin Sharafuddin Najmuddin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so àkókò àti ṣàlàyé pé eléyìí nínú àwọn orúkọ eléyìí tó yẹ kí wọ́n fi ń yíyàn ni ṣẹ̀rí àti sọ pé irú àwọn orúkọ yẹn akórìíra rẹ̀ àyàfi al nawawi rahimahullah oníta bá gbọ́ yé lọ síbi wípé kìí sèmi ni kọ́mọ́rù fún dín kìí sèmi ni ṣàmsù fún dín kìí sèmi ni nájúmù fún dín kìí sèmi ni ṣọ́rọ́fù fún dín àmọ́ dín ló sọ mí di bẹ́ẹ̀ hmm. ẹ̀sìn ló sọ mí di ìmálẹ̀ ẹ̀sìn ló sọ mí di òṣùpá ẹ̀sìn ló sọ mí di àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Jazakumullahu khairan. Hello aleykum salaam wa rahmatulah ọkọ yín. ẹjọ bí inú masjid yẹn. tí ẹ bá ti parí rédíò yín ẹ pè wá padà ẹ pa rédíò yín ó ń hó lákòókò ẹ má bínú plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six àti oh nine oh zero nine zero five five three five five five five eight hello asalaamualeykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín. wádìí ń pè láti inú òfin. kí ni ìbéèrè yìí o. ẹ jọ mo gbọ́ fúgàmù kan ní inú àwẹ̀ yìí lórí rédíò kan níta. kò nílò òfin ẹ̀jẹ̀ dákọ̀. nàbó dákọ̀ fáàd láti inú òfin. kí ni ìbéèrè yìí. ọ̀dà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tó ń bẹ lọ́nà tó jìn réré nìyẹn o láwọn orílẹ̀-èdè ibòmíì lágbàńlá ayé ah, èyí ìpè wá ń tira wọn o ọ̀dà ẹ jẹ́ kí a tún wo ìbéèrè kan oníbèrè béèrè wọ́n ní àdúrà wo lèèyàn lè máa ṣe téèyàn bá tí ìrọmọ bí láti wá lè fi rí ọmọ bí àdúrà wo lèèyàn lè máa ṣe ní pàtó láti jẹ́ kéèyàn rọmọ bí. alhamdulilayi ọkọ ni pé ọlọ́run bẹ̀lẹ̀ dà wá ló máa ń fúnni lọ́mọ hmm. kò sí ẹlòmíì kò sí nǹkan míì tí fúnni lọ́mọ ẹni tó lọ́n bá sì fẹ́ kó bímọ ní bímọ ṣùgbọ́n nígbà tó lọ́n bá ròyìn ara rẹ̀ ó lóun máa ṣe ẹni tó ń bá fẹ́ lágàn ìyẹn hmm. ni pé yóò ya ẹlòmíì lágàn ó lè jẹ́ ọkùnrin ó lè jẹ́ obìnrin yẹn lẹ́dàá kọ́ eléyìí tó túmọ̀ sí ẹni tó ti ń bẹ́ẹ̀ ni gbogbo ìyànjú yòówù yóò gba aládàá kó o sọ ṣùgbọ́n àkọọ́lẹ̀ ọlọ́run ọba ò ní ṣaláìsẹ̀ akramakumullah nínú àwọn àdúrà wọn náà ní kẹ́ ma tọrọ wípé ọlọ́run kó fún yín lọ́mọ alálùbáríkà léde yorùbá yín tọrọ bẹ́ẹ̀ náà ọlọ́run ọba gbọ́ ẹ̀yẹn yín yẹn sí ọ̀kan nínú àwọn àkókò ẹni tó bá jí nígbà tí máa ń kú ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru ẹ jí ẹ bẹ lọ ẹ béèrè ní tẹ́ bá fẹ́ ẹ tọrọ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa yóò gbọ́n yín yóò dá yín àwọn anábì Ọlọ́run wà tádánwò àìtètè rọmọ bí tó ṣe hmm. àwọn náà nílò àwọn àdúrà tí wọ́n ṣe tẹ́yìn náà bá ṣe irú rẹ̀ à bẹ lọ kọlọn ọba kó gbàdúrà yín òun náà ní nínú rẹ̀ ni pé Rabbi la tadharni fardan wa anta khayrul warithin hmm. Rabbi la tadharni fardan wa anta khayrul warithin bẹ́ẹ̀ náà ni àdúrà anábì Zakariya aleyhi salam ó ní rabbi habili min ladunka dhurriyatan tayyibah innaka sami'ud du'a rabbi habili min ladunka dhurriyatan tayyibah innaka sami'ud du'a tẹ́ bá wà nítòsí ẹni tó bá máa kí lọ́dọ̀ yín bẹ́ẹ̀ wọ́n lè bá yín kọ́ gẹ́gẹ́ bó ti ṣe wá nù alukurani báyìí wọ́n bá yín kọ́ ẹ máa fi bẹ́lọ̀ ẹ máa wí láwìí tún wí láì fòǹkà sí ẹ sì jẹ́ni tọ́ka yín balẹ̀ sọ́lọ̀ nítorí pé inú tí máa jáde ọ̀gbà ni ó wà nínú hadith al-Qudsi ọlọ́run ẹlẹ́dàá sọ pé ana inda dhanni abdi bi èmi máa bẹ níbi ntẹ́rù mi bá rò sí mi tẹ́yìn bá rò sọ́lọ́ pé yọ bọ̀ sí pẹ̀lú gọ́lọ́ yọ bọ̀ sí. àmọ́tẹ́yìn máa ń ṣe èméjì kẹ́ ẹ̀ kò síbi tá a ti lọ àti mm. nágbára àti nágboro kò sí ọ̀wá rọ́bì hábílì mílíọ̀nù dúnkà lórí yàtọ̀ yìí o ti fojú kọmọláìsì àdúrà à ó sera rẹ hmm. bẹ́ẹ̀ bá jiná tán kọ́ máa jẹra rẹ lóko hmm. kọ́ lọ́n sànù wa. hello. aleykum salaam wa rahmatulahi wa barakatu o kò yín ìbéèrè yín. na àgbọ̀ yín o kí lẹ sọ o. ó ní ìjàkadì aláṣẹ ìròyìn náà. kí ni ìbéèrè yín. àtẹ̀yìn àná pè é kí ni ìbéèrè yín o. akẹ́bẹ̀rẹ̀ tí ó bá kí ló máa lò ní ìta kan pẹ̀lú tí wọ́n ti jọlé nínú ogún náà. ṣé ó dáa kéèyàn máa ìyàwó ti já padà ẹ má bínú àgbọ́yín ketekete ni ẹ já wo ìpè mí ń bí. hello. hello. hello ẹ káàárọ̀ orúkọ yín o ibi jẹ́ ẹ ti ń pè é. ìfẹ́ olúwa ni láti kàtàǹgbá nílùú kí ni ìbéèrè yín. ẹ jọ mo fẹ́ wa ní mo jẹ́ muslim tẹ́lẹ̀ hmm. wá fẹ́ christian hmm. ó wá wù mi bí àwọn ramadan ṣe dé yìí mi náà wá fẹ́ gbà nínú yẹn hmm. ṣé gbà nílànà sí christian ni àti gbà nílànà sí muslim sáré kí ọba mi ṣàlàyé wọn kọ́ ti dáhùn ìbéèrè jọjọ báyìí ṣáájú láìpẹ́ yìí eléyìí ẹ̀sìn táwọn mùsùlùmí ni ẹni tí ìbá ti ṣe mùsùlùmí kọ́ mọ̀ dára rẹ̀ láàmú. ẹ̀nà hmm. ìyá ó ti rí bẹ́tẹ̀rù padà ẹ jẹ́ kí a tún máa wo àwọn ìpè mí ẹ lọ́rùn. sàmúlò. aleykum salaam wa rahmatulah ọkọ yìí. pẹ̀lú àṣọ àti ilé yẹn. kí ni ìbéèrè yín o. ìgbà tó tí mo lè fi ní obìnrin tó bá ń rọjú lọ́wọ́ tó wá tí wọ́n yọ ọmọ obìnrin tó ń wá sí kò sí rẹ̀ kí wọ́n máa yọ ọmọ wọ́n ní obìnrin tó kú tó ń rọbí obìnrin tó ń rọbí lọ́wọ́ tó wá padà wá jẹ́ pé ó ti oyún náà ẹ̀ ni àbí wọ́n yọ oyún náà ẹ̀. alhamdulilayi bákan méjì ni inú kó jẹ́ pé ọmọ yẹn ti kú sí nínú hmm. so ọmọ tó ti kú sí nínú yẹn òfin ọlọ́run ọba ọgbà pé kí wọ́n yọ hmm. wọ́n lọ sí wọn papọ̀ ni àmọ́ tó bá jẹ́ pé ọmọ yẹn ò tí kú lásìkò ìgbà tí ìyá rẹ̀ kú so a sì rí àwọn ẹni tó ń gbàbí tí wọ́n fi dá wa lójú pé pẹ̀lú gọ́ọ̀lọ̀ àwọn lè yọ ọmọ jáde hmm. tó sì súnmọ́ kọ́mọ yẹn kó sẹ́mi islam gbà ìpè kan yọ nígbà náà hmm. torí pé tá bá fi lè yọ ọmọ nínú obìnrin yẹn lẹ́yìn ìgbà tó ti dá wa lójú ọmọ ti kú sí nínú ìfinisẹ̀sìn ni islam sì gbà kún fi mùsùlùmí sẹ̀sìn bóyá ó wà láàyè àbó ti kú nítorí pé bọ́ọ̀nì ìfinisẹ̀sìn wà ẹni tó ti kú kò sí bá ọmọ ṣe fẹ́ jáde nínú rẹ̀ látàrí pọ́n ló ti ọmọ lọ́mọ fi jáde má iṣẹ́ abẹ lẹ́sẹ̀ fún ẹ̀ á tún máa bẹ́ ń kún pé kín hmm. so nítorí òfin ọlọ́run bá ní kí wọ́n lọ sí wọn papọ̀ wáyé o lọ́pọ̀lọpọ̀ láwùjọ wa ẹ máa pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ nípa òfin ọlọ́run ọba yìí sọ àwọn kan máa sọ̀rọ̀ wọ́n kan máa wí nǹkan tí ò wúlò bóyá sáà bóyá ṣe ni wọ́n máa fi dáhùn ìṣesí àbí ìṣẹ̀sí ni ẹ̀ ń pè ní yorùbá ni ìṣẹ̀sí ni wọ́n fi máa dáhùn ọ̀rọ̀ ẹ̀sìn bí ẹni tí wọ́n ní àáfàá ni ẹnìkan wá kú toyúntoyún sọ wá sọ fún wa pé wọ́n gbọ́dọ̀ yọ oyún yẹn torí kọ́ mọ́ bàa dàkúfà ẹ gbọ́rọ̀ ní bá sànù sẹ́sìn àánú níbo ló ti rí lẹ́yìn inú ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn Islam pé kínní kan kúfà torí ẹ̀ òfin ọlọ́run ọba tó dalé lórí nu tẹ́ni tí ń gbàbí tó sì jẹ́ pé ó ní experience tó bá fi yé wa wípé ọmọ yìí pẹ̀lú condition táwọn rí yìí tí wọ́n bá yọ jáde ó sì lágbára hmm. pẹ̀lú ògo ọlọ́run yóò lè sẹ̀mí hmm. so Islam gbà pé kàn yọ jáde àmọ́ tó bá ní àwọn ọmọ ẹgbẹ́ ti rẹ̀ òun náà pàpà kú náà ní láìpẹ́ láì jìnnà so ọmọ yẹn ànídìí láti pé kàn yọ èyí tó ti wá kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kọ́ sẹ̀rí ọ̀gbà pé kàn yọ nítorí pé ìfinisẹ̀sìn lélẹ́yìn sẹ̀rí ọ̀sìgbà kẹfì mùsùlùmí sẹ̀sìn hmm. kò bá àjẹpọ̀ wà láàyè kò bá sì jẹ́ kó ti kú. oníbèrè ìṣèbèrè wọ́n ní ǹjẹ́ èèyàn lè wọ inú ilé ìjọsìn nàṣọ́rọ́ tó jẹ́ pé alábàágbé èèyàn ni nígbà tí ó bá péyàn síbi ayẹyẹ kan tí ó ń ṣe níbẹ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ṣe haram ní forest trading Hmm, forest trade ṣé haram ni forest trade ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní tí èèyàn bá sún síwájú wa nígbà tí a bá ń ṣe tahajud lọ́wọ́ ṣé ó tọ́. tó bá sùn. náà tó bá sùn náà téèyàn bá sùn síwájú wa nígbà tí a bá ṣe tahajud lọ́wọ́ ṣé ó tọ́. alhamdulilayi ọkọ ni pé òfin ọlọ́run bá gbà kí mùsùlùmí kan máa wọlé ìjọsìn àwọn tí ì bá ṣe mùsùlùmí òfin ọlọ́run bá ti wà nìyẹn. Hmm. kí lọ fẹ́ pọ̀ fẹ́ lọ sí níbẹ̀ so lábẹ́ òfin ọlọ́run tí wọ́n bá fẹ́ ṣe ṣíṣe tí wọ́n á jẹ́ pé inú ilé ìjọsìn tí wọ́n ni wọ́n fi sí má bá wọn wọ bẹ̀ hmm. wọ́n dúró sínú ilé ẹni tí ń ṣe ṣíṣe yẹn kì í ṣe pé ilé ìjọsìn rẹ̀ lọ́ọ́ bá wọ yóò dé ilé wọn ò dé wa bọ̀ hmm. ilé ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́rin. àti tún ti sọ náà pé òfin ọlọ́run ọgbà kẹ ẹ máa fi ẹni tí èsè mùsùlùmí sílẹ̀ kó náà máa wọnú mọ́ṣáláṣí nítorí pé ẹni ṣiṣe hmm. mọ́ṣáláṣí wọn kọ́ lẹ̀ wípé ilé àjọyọ̀ hmm, hmm. wọn kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ pé ilé get together mọ́ṣáláṣí ilé ìjọsìn ni so nítorí di eléyìí báyìí gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ pé islam náà gbà kẹ́ni tí kì í bá ṣe mùsùlùmí ọ̀wọ́nu mọ́ṣáláṣí wa pé torí pé ń ṣàjọyọ̀ àjọyọ̀ kínni bẹ́ẹ̀ náà ni islam ò gbà fún ọ̀tọ̀ jẹ́ mùsùlùmí náà kọ́ ọmọ á lọ wọlé ìjọsìn àwọn míì pé torí wọ́n ń ṣàjọyọ̀ ń bẹ̀ hmm. so islam ò gbà. Hmm. so ẹlẹ́kejì wọ́n á ní forex trading sọ́tọ̀ àbí ọ̀tọ̀kọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run nítorí kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ́n ní eh, rírà títà owó ni eléyìí tó ní í ṣe pẹ̀lú pé í máa wáyé gbọ̀nà ẹ̀rọ eh, ayárabíàṣá so tó eléyìí báyìí àkọ́kọ́ òfin ọlọ́run dá lórí pé kò sí tó burú ká fi owó oríṣi kan náà ká fi pààrọ̀ ọrú rẹ̀ hmm. bí kí mú one thousand naira wá ní ìsìnkú ẹ̀ bá ń sẹ̀ hmm. kò sí tó burú mẹ́. àmọ́ òfin ọlọ́run dá lórí pé ẹni tó sẹ́mi lówó èyí tó wọ́n fún mi tó fi bá mi ṣe owó nǹkan gbọ́dọ̀ pẹ́ sí èyí tó ń gbà lọ́wọ́ tèmi torí tó bá ti pẹ́ kódà kó sì pẹ́ gbẹ̀rún kan sẹ́gbẹ̀rún kan náà ni islam sọ kó di rìbá. bí gbọ́dọ̀ pé mi fún ọ ní one thousand naira note ọwọ́ ni ẹ lọ kábọ̀. Mm. so ńgbà mo wá di ọwọ́ kó one thousand kan náà fún mi àmọ́ lówó wẹ́wẹ́ mm. ó ti di rìbá lábẹ́ òfin ọlọ́run wọ́n ń pè ní rìbá nẹ́síà ó di rìbá látàrí pípẹ́. Mm. torí ẹ báwo wá ni tó bá jẹ́ pé ìgbà tẹ́mi fún ọ one thousand nine fifty ló fún mi rìbá náà tún nù so ẹ rí i pé àwọn yẹn máa ń ṣerú rẹ̀ tí wọ́n bá lájọyọ̀ so wọ́n lè mú one thousand lọ fẹ́ nìkan tí wọ́n bá wọn ṣe é sówó wẹ́wẹ́ pàápàá jùlọ lè jówó tuntun tuntun àwọn wàá dín nínú ẹ̀ pé sẹ́tà àwọn ń ṣe nù rí bánu hmm. islam ò fara mọ́ tọ́ tó bá wá jẹ́ pé islam sọ pé owó kan náà ẹ lè pààrọ̀ rẹ̀ àmọ́ kàn gbọ́dọ̀ jù kan lọ tó bá ti jóríṣi owó kan náà àmọ́ tí owó bá ti yàtọ̀ bí mo fẹ́ fi náírà ra dọ́là hmm. mo fẹ́ fi dọ́là ra náírà mo fẹ́ ra pound sterling mo fẹ́ ra euro mo fẹ́ ra franc sefa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a nídìí láti máa wo nọ́mbà pé ọ̀ka pọ̀ jù kan lọ ọ̀ka kéré sí kan fa idha ikhtalafat hadhihi al-ajnas fabi'u kayfa shi'tum idha kana yadan biyad anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní tówó bá ti yapa ẹ fẹ́ fi náírà ra dọ́là dọ́là lè fẹ́ fira náírà àmọ́ pọ́tọ̀ náírà ọ̀tọ̀ ni dọ́là anábì hmm. ni ẹ tàbọ̀ bá ṣe hmm. pé yín àmọ́ kọ́ndíṣàn ni gbọ́gbọ́dọ̀ jẹ́ ọwọ́ sọ́wọ́. Hmm. so nígbà tá a bá là ń ṣe forex trading ẹ rí i pé a lè rówó tiẹ̀ tí wọ́n fẹ́ san àárẹ̀ hmm. yìí táwọn fi san padà fún hmm. so kò jẹ́ ọwọ́ sọ́wọ́ lábẹ́ òfin ọlọ́ntorí ẹ̀ ló fi di rìbá hmm. eléyìí jẹ́ bó so jẹ́ wọ́n ní ṣé tẹ́nìkan bá sùn síwájú wa nígbà tá à ń ṣe qiyamul layl tá à ń jí lóru tá à ń ṣe sọ́lá so burú ni kò burú torí pé anabi sallallahu alaihi wasallam máa ń ṣe sọ́láàtì nínú ilé rẹ̀ tí ìyá ńlá wa Aisha ó sì sùn síwájú rẹ̀ yàrá anabi sallallahu alaihi wasallam ó tóbi púpọ̀ Hmm. sallallahu alayhi wa sallam so débi kí tànà mi bá fẹ́ forí kalẹ̀ àyè gbà wọ́n hmm. wọ́n ṣẹ̀ṣẹ̀ tún fọwọ́ tọ́ àìsà ni pé kó sùn hmm. kó lè bá àríbi tí wọ́n forí kan salawatu rabbi wa salamuhu alayhi ọ̀gá wa pátápátá nù ẹ̀wù báwọn ṣe sẹ̀mí ẹ̀rìgbẹ́ lónìí báyìí ẹlòmíì yàrá kan tiẹ̀ gan ọgbà tirẹ̀là ọgbà tirẹ̀là tá a máa ṣe ilé ayé bí gbà tá a ní lọ́mọ so ọ̀gá tiwa pátápátá nù torí ẹ anabi ń ṣe sọlá Aisha sùn níwájú wọn kò sí nǹkan tó burú mẹ hmm. nínú ìgbàgbọ́ Yorùbá ó ní pé ìgbà tí yẹn sòkù. Hmm. so lábẹ́ òfin ọlọ́run kò sí tó burú mẹ kò sọ́dọ̀ kù. jaza níbi tí abadé yìí náà ní jẹ́ òun bí ọ̀rọ̀ Yorùbá ọláòdé òun náà ni a tún máa pàdé nílẹ̀ èdè àsìkò yìí kan náà lórí ètò tí a kò ní alẹ́ fi fi díìnì pẹ̀lú mi nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ tí wọ́n ti ń dá àwọn ìbéèrè àwọn ní Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ẹ̀ṣánú ajẹ́lógún ọ̀ṣọ́ bákan náà ọkọ̀ pàtàkì lọ́wọ́ àbú àmínà tí wọ́n kọ̀ wọ́ọ́rìn pẹ̀lú wọn lórúkọ ẹlú ọlọ́run tó ṣe agbátẹrù ètò abi Allah subhanahu wa ta'ala kó bá san án ní ẹ̀san olórí láyé ń bí àti ní ọ̀la al ọ̀làdùnní bello òní orúkọ tèmi títí ọ̀la òde tàtún pàdé ìmọ̀ dágbére fún wa wípé sálámù alaykum wa rahmatulahi wa barakatu.